oṣù kẹrin ìyá dùn yàtọ̀ ayẹyẹ ọdún àjíǹde ìyá lárinrin bí iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ti ṣe tán láti dá yín lára yá pẹ̀lú àwọn ètò ọlọ́kan òjọ̀kan tí yóò sọ ayẹyẹ ọdún àjíǹde ìyá àti oṣù kẹrin di má ní gbàgbé nínú ìrántí yín àdúrà òwúrọ̀ lẹ́tẹ̀ẹ̀nu àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo ìgbádùn gbẹdẹmukẹ láti ṣe àfihàn sinimá àgbéléwò tuntun kọ̀ọ̀kan lójoojúmọ́ tó ń ti sinimá àgbéléwò tuntun mẹ́ta lópin ọ̀sẹ̀ kò tán síbẹ̀ o a ti ṣèlérí láti ta ẹ̀mí ìṣòwò jèrè àti ọrọ̀ ajé inú yín jí ọ̀sẹ̀ náà tún máa dùn yàtọ̀ bẹ́ẹ̀ tí máa jẹ̀gbádùn wíwo àwọn ayẹyẹ tó dùn tó lárinrin April Easter Fiesta ìyádùn gbọgbọ́n máa kọ́ sí i tìyín nìkẹ́ ti jókòó láti jẹ mùkútù gbogbo ètò àti ìdárayá tẹlifíṣàn Orísun èyí tá a ti pò pọ̀ fún ìgbádùn yín ẹ máa rántí pé Orísun làgbà Orísun lọ̀gá Orísun ni bàbá.